توحيده هذا كتابكم ويا أمة التوحيد هذا كتابكم ولا تسركم للعداء ولا عليها جواب ما تسرهم بالرجاء يرى الحسرى ما تمتموا موت مسكينا بحبله وما دمتموا موت مسكينا بحبله ألا يدرك الأعداء بالبيت نفسها ولا يدرك الأعداء بالبيت نفسها يا رب ألمنا شكاك بحبه بحبه ولا تلحق به ولا دوننا مما نراه به العصيان ويسر لنا مما نراه به العصيان آياته من آياته رب المسلمين بناجيه أنا نعيد المجد والصراط لضاء عفانا عيني على ذوء الكتاب حياتنا لنا فنملك في عين عيسى والغاية نعلق برا ونملك وعلى يا رحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وعلى آله وأصحابه أجمعين ودين السعيد إنا صراط المستقيم إنا صراط المستقيم إنا صراط المستقيم آمين adúgbò ọlọ́run adájọ́ ọlọ́run alhamdulilayi rabbi alamin adọ́rọ̀ ìjẹ́ àti ìjọba ìwà sọ́dọ̀ bá wà ní Nígbà láti lórí ló ti ní ìlógún. Láàrín àṣà àti ẹ̀yìn ìlú ìlú ìgbọ̀n. ọlọ́run àdúgbò ọ̀. gbogbo ọba tí a bá ń ṣe nílẹ̀ ní ọlọ́run ọdún dàgbà fún wa. wá sí wá lẹ́rú tó kù jẹ ọdún tó wọ̀ náà. kọ́lá ọlọ́run kọ́lá pé ilé ìmọ̀kápá rẹ̀ òyìnbó lẹ́ẹ̀ sọmọ́nì jẹ́ ọ̀rá wọn sọmọ́nì kan ní olùfẹ́ àbísọ̀rọ̀ gẹ́gẹ́ bí ogun orí ní ọjọ́ ọdún síwájú sí kí ìbáàgùn lẹ́yìn ṣé ó ń fún lálàáfíà sí ìṣe ìwọ̀n tó bá kápá sí ṣe ọdún ti kí àgbọ̀rọ̀ lójú mọ́ àwọn. Ìdí àkùrẹ́ pé àwọn ẹ̀sẹ̀ kan ò ní ṣe dá fún yàn án. Àwọn ẹ̀sẹ̀ kan ò ní ní ìtumọ̀ sí yàn án. Àmọ́ kò sí ìran bá wà pé ìtàn máa ń ta wọ̀ yìí òtítọ́rọ̀ ìjọ àmọ́ ó láti á ní àánú ìgbójá àjìnàjẹ́ pápá ti lọ àwọn ẹni tí ọ̀nà ló rọ́pọ̀ lọ ilé bíìlì kò lè rí àwọn kankan bí àdánwò kò lè rí ìbẹ̀rẹ̀ ní ọ̀sìn kàńtà náà pé kó o tó lè lórí ibú àdánwò orúkọ akẹ́rẹ́sì bí orúkọ akẹ́rẹ́sì ìdánwò bí òyìnbá yọ̀rẹ̀ yọ̀dà mú yọ̀rọ̀ orúkọ akẹ́rẹ́sì yọ̀rọ̀ dòkó síbẹ̀ wọ́n rẹ̀ ra fi orí ibú lọ́wọ́ náà ní ilé tó ń pè lọ́dún ọdún lọ́dún yìí wọ́n máa ń lọ́wọ́ lórí onígbà máa lọ ọgbẹ́rún ní ìdúró wa lóòsìn kálukú gbóyú káyàrá ni. mo bẹ̀rù láàrin àjì yóò ti mẹ́rin owó lọ. ìtẹ́jú ní láti rẹ̀ kan rẹ̀ tó kí ló ti lọ òun sí ìṣe pọ́ káàkiri ìjà síbẹ̀ kò sí ìbàdà tó yẹ tó lè rí ṣe mú lórí rẹ̀. orí ló lọ́nù. yóò àti oúnjẹ ń báwọ̀ nígbà bá tó tán yóò tún wá dé bèbè mọ pé òòlù ti bá dá ọ̀sẹ̀ méjì fún pé ìròyìntọ́wọ́ lórí ìbádá ọ̀sẹ̀ méjì ni òòlù ti kí kó ní kúrò ẹgbẹ́ wọn ní níbẹ̀ kan nígbà tí wọ́n ti rọrẹ yọ ọba lọ fún pé ìdí ń bá. Ojú ìwé yìí nítorí wọ́n ti ní lẹ́wọ́ ẹ̀yìn sí pẹ̀lú ọ̀rọ̀ àwọn ń bẹ̀. wọ́n ti dákò lẹ́yìn tí ọ̀rọ̀ ń bẹ̀ ìdínà lọ́wọ́ pa àwọn apá dé ó lè dàgbà ní máa tẹ̀lé pé ní gẹ́gẹ́ bí lẹ́nu ní bá tó wà bá ìgbìmọ̀ tó wọ̀ pé yáwájá ó dàbọ̀ ní ìlú lónìí àǹfààní kí ni wọ́n ní àwọn ipò rẹ̀ kò yẹ ó lè dá sí kòtò tó rọ̀ wọ́n ní omi ìmọ̀ta ní ìdájọ́ àwọn ìgbàdáwò yẹ ọba ìkọ̀ ọ̀gbọ́n lọ́la ní ìdìbò tẹ́lẹ̀. Àwọn òṣìṣẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba Wọ́n ti mọ̀ ọ̀mọ̀ sí bẹ́ẹ̀ náà. Iṣẹ́ ti ilẹ̀ láàrin lòdì náà ní mú kára ní mú ọ̀tún ní mú lókì. dáná, ó tó rọ́bì ní òwò, ó tó lọ ẹ̀dùn tó lọ òwò ilé náà lọ lágbára síbẹ̀ ní ti lọ bá wọn. wáyé ó di àgbà ní bẹ́ẹ̀ lọ́kọ́ rẹ̀ kò jẹ́ ìgbọ́n orí ìjọba ń tè. wọ́n ní gbogbo ara rẹ̀ bá jẹ́ òní ìmọ̀ abẹ́rẹ́ ìjọba jágun ẹ̀mí o. wọ́n yá ìdí dáadáa. wọ́n yà tó ti dáhùn fún ọ̀ràn. wọ́n yà lọ́wọ́ láti rẹ̀ láàárọ̀ ìdàkúrọ̀dà ìlà ìlà àtúgbò ẹ̀yẹ máa àtúgbò ẹ̀yẹ máa lọ́kùnrin àti lómìnir tí a ń bá gbọ́rọ̀ lọ́rùn àtàwọn tó ń fi ayé ilẹ̀ wò ó ọlọ́run wọlé fúnra rẹ̀ ọlọ́run ajá ìlú tó ń lò máa gbé apá fún wa àwọn tí wọ́n ń gbé fún ìwọ̀n ìdàlúwà wọ́n lánà ọlọ́run láti rẹ̀. Ah, gbólóhùn mẹ́ gbólóhùn mẹ́ ó rọrùn ìlú àmọ́ wọ́n yá gbé orí òṣùwọ̀n ó ti lé jù ó lè kú jù. ẹ̀dá kan yìí yàn àròwá ẹ̀já kìtàrà. ọkọ lè sọ sí ẹgbẹ́ ẹ̀ ìyàwó ìsọ́sọ́kọ ọ̀rẹ́ ìsọ́sọ́ rẹ̀ lókòlò ní ogun tí wọ́n tọ́jú wa. Òyìnbí ẹ̀yìn ọmọ ìyàtọ̀ tó hu àwọn ọ̀wà kan tó wá fi gbọ́dọ̀ tọ́rọ̀ fẹ́ẹ́ pé ó yẹ kó gbé lára bí ìgbà tí bá dání gbóná lára tí ó gbogbo rẹ̀ kó jẹ́ àmọ́ tí láàrín ẹ̀kọ́ àkóyè ìjọba ilé yẹn bóyá apá ni bóyá ẹlẹ́yà ni bóyá ọkùnrin bóyá obìnrin ìgbà ẹ̀yin irú ẹ̀sìn ó ti dàbí ẹni wípé mo máa ń níwà jáde ẹ̀dẹ̀ tó wá ń wúlò sọ̀rọ̀ pé wọ́n lọ lẹ́rọ̀ pọ̀ okùn kú ni ẹ fi kọ́ yìí lọ́wọ́ yẹn yàrá ilé kó ti di kó ẹja yí ètò wa tó ìyẹ tó gùn tó ń bọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tó ń báyìí kò yẹ kó kọ́ sọ sí àdúrà ẹ̀ bí wọ́n lé àyà jẹ́njẹ́ láti ní oríṣiríṣi láti ètò wa lé ìyàwó ọ̀rẹ́ bọ́ọ̀lù lọ́kọ̀ọ́ pé a bá a àbí bó bí ìyàwó bíbí sẹ́nu bíbọ́ ní ọkọ̀ ìpè ẹ̀ẹ́dẹ̀gbọ́n ẹ̀gbọ́n lẹ́nu lọ sí. bọ́ọ̀bá yóò gbọ́ ọ̀nà bọ́ọ̀bá gbọ́ òun kọ̀ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí yóò ẹ̀sìn gbọ́ yìí mo mo fi sẹ́ẹ̀sì yẹn ní ọgbà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ náà ẹ̀sùn ẹ̀sìn ń ṣe pẹ̀lú ilé ẹ̀rọ olóhùn darí tẹ́lápìlà ni. ẹ̀dá kò jẹ́ mọ́ sí ìtara. nípa tuntun báyìí pé a máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ ní ìlábẹ́lẹ̀ tí wọ́n wá ń di kí á tún wọn wá di ọ̀rẹ́ èdè tó ṣe ilé ẹ̀ka tí wọ́n lè lò ní òkè ìbára ọ̀gá. ẹ̀ńtẹ́ yóò fi kù ní à ẹ̀ńtà màjọ ń lọ dájọ́ pọ̀ náà mà ní òyìn ẹ̀ náà ní ìlànà ọ̀rùn tó ọ̀dà ọlọ́wọ́ bá fi gbà náà wò. ẹ̀yà kò jáde ìgbàlẹ̀ lórí ọlọ́run gbogbo ara ní àbíká sàfaradà fúnra wa ọkọ sàfaradà fúnyàwó ọ̀rọ̀ sàfaradà kọ́kọ́ ọ̀rọ̀ sàfaradà kọ́rẹ́ gbogbo àwọn ìwà tí ó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí rárá oníjàmbá bá lọ́wọ́ wa bí ká gbowó ká má dá padà bọ̀ àgbàmọ́ fẹ́ dá padà àgbàmọ́ fẹ́ dá padà kó títí ká ní jẹ̀mọ́ dá jọ́ngbọ́ ọlọ́run ojúmọ́ bí kí wọ́n kẹ bára yín lórí nípa lójú ọ̀yẹ́ ká gbọ́ bí mo sùn lọ́ bára wọn bẹ́ẹ̀ kò yẹ kó bẹ́ẹ̀ mọ́ ẹ dákun ayé náà yìí jẹ́ ń yọ ayé náà yìí jẹ́ ń yọ bàbá ìgbọ́lá ọjà gúnlẹ̀ ayọ̀ kò já sọ̀kọ̀ ọ̀la yé ibi wá sí kọ̀ǹpútà sí ibi ìrẹ́lú ẹ̀yà ẹgbẹ́ ẹ̀ka ẹgbẹ́ ẹ̀kú bẹ́ẹ̀ ọlọ́run ti lẹ́yà fún wa o. náà ẹ̀ka pàṣípò abúlé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àpẹẹjúlẹ̀ fún wáyà yìí fẹ́ tí rọ́pìlì àtàbá wọ́n mọ̀ báyìí tí mọ̀ àmàlá ti ní máa náà àkọlé ìlú ọ̀nà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfá ìlú òkè pàṣẹ òkè lọ́pàá yàrá ẹwò bí mùsùlùmí bá jẹ́ lẹ́yìn ọlọ́bẹ̀ ẹ̀yọ ọ̀gbọ́n kan ló fẹ́ kì í àbúrá rẹ̀ Ìlànà ìgbàlá yìí. Ọlọ́pàá kò lè ní náà, ẹ̀yà àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí kí yóò má padà délẹ̀ ọ̀rọ̀. Ẹ̀yà máa ń pẹ̀lú ilé lóòó. Ọlọ́run tó dá àwọn ẹ̀fẹ́ ìyàdí ń sọ ní láti. Ah, àwọn àpùtí náà fún kúkọ́ ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Nàìjíríà yìí àmọ́ lásìkò yìí ó ti jẹ́ lọ́rẹ̀ ìjẹ́ ìwọ̀n rẹ̀ yìí jẹ́ àtẹ̀rẹ̀ àti ọlọ́run lára wa ìdíyàn tí kò túnra ń bẹ lórí àgbà ọ̀pọ̀lọpọ̀ ní ẹ tí ọmọ bá jẹ́ àti bí tí ó ti dáhùn sí ẹ̀ tó bẹ́ẹ̀ lórí ìgbẹ̀kùnrin dáhùn sí òní ti dá ní ìjọba tó ti jíra lọ lórí wọ́n fẹ́ dára òkú ọ̀fẹ́ dára láti ẹ̀sìn ọ̀yọ́ àti ẹgbẹ́ ìgbà wọn pé ẹ̀sìn ọwọ́ ọ̀yá ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀nu ẹ̀nu ẹ̀sìn mú ẹ̀sìn ìgbọ́gbọ́ ojú ọkàn bá ọkàn wò lórí tí lọ́yà kù àmọ́ àmì ìdí lórí ẹgbẹ́ mùsùlùmí ó yàtọ̀ sí ìdílé tí máa ń ọ̀tá sí ọjọ́ra wọn ọjọ́ra wọn ọdún ní wọn o ẹ̀kọ́ ọlọ́dọ̀ tó ń bá wọn o àwọn àdá wọn o ọlọ́dọ̀ ọlọ́dọ̀ yìí o ọdọ̀ ní ẹgbẹ́ mi ní àárẹ̀ nù. Ọlọ́run gbogbo ẹni tẹ́ ìgbà lọ́rùn lọ́gbọ́ ọ̀tẹ́ ìgbàpọ̀ lọ́rùn tẹ́ ìgbàpọ̀ ìṣẹ́ rẹ̀. Inna kathiran minal ahbari warruhba. Ọlọ́run wọ́n darí Yẹ̀wúdí ìdarí kíntẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa jẹ orílẹ̀ ìyàkùnlúnà àmúwàlà náà ti bí báátìl wọ́n máa jẹ orílẹ̀ ọgbẹ́ ìrìnlọ́gbẹ́ àbàjẹ́ ah ọ̀dájú ìpàtàlẹ̀ ẹjẹ́ àtúwò rẹ̀ ní hundred thousand mọ́sàdá. ọ̀pá ẹ̀yìn àti ọkọ̀ ẹgbẹ́ ní bákan náà ààrẹ ìjẹ́ tó lẹ́tọ̀ọ́ tó wò ju ìwọ̀n lọ ẹ̀rọ afẹ́fẹ́ wọ́n kọ́ ọmọ ẹni ninety thousand ní hundred years, sọ́tọ̀ ninety sọ́tọ̀ ẹ bá ní ìwòye nù à tó ní ọ̀rọ̀ lọ́rọ̀ lórí ìlú ọ̀sọ́rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀mí ló máa ní mẹ́wàá tó kù ní àjọ wa fẹ́ máa bá ìjọkùn. Ó lè dọ́gba. Ìdí mẹ́wàá tó kù láti wá lẹ́jọ́ òun jù. Ẹ mẹ́rin ti dárọ́ à. Oòrùn ṣe olúwa ní. Ilé ọ̀dọ́ náà ẹ̀rọ ti yé yà ẹ̀rọ ti yé yé owó àwọn alàgbà nìyẹn. Ẹ̀mí ní máa ló nìyẹn. Ẹ̀mí elé. Lẹ́wàá ìwádìí lẹ́mí tí ọmọ ń fi láìwọ́ lẹ́bí rẹ̀ ẹjẹ́ àpọ̀ ilé nǹkan bí ẹ̀ka tó wá múra wọn lọ́gbà náà méjì ní ọ̀rẹ́ ní méjì. Ẹ kò fi ẹ mọ̀ ẹ̀ka, ẹ ṣe ìlà ìdá àwọn òkú òkú ìjẹjọ fẹ́ràn gẹ́gẹ́ máa. Kí lọ́wọ́ rí? Ilé ń gbòòrò ẹ̀kọ́ kí wọ́n a máa rọ kí ó fún àwọn ìlà máa rọ kí ó tó pé ìlà ẹ̀dá máa fi kí ó ń darí òṣìṣẹ́ láàbẹ̀ láàbẹ̀ ọlọ́rẹ̀ ẹ̀kọ́ tó à ó ti sọ bá rí ìjọba ìrọ́lọ́kọ́ fi sáàpùlà àwọn ọ̀sán sáàpùlà níbi ìlágbára nínú ní ìlànà ní fẹ́ǹsì ní ọ̀dà kìí sáàpùlà. ìgbọ́n.

ẹ̀dá kan tún ní jọ́rọ̀ èrè sí pé wọ́n ní ẹnìká ogógún níka bílíọ̀nà bílíọ̀n dọ́là níka ẹnìká ọ̀tọ̀. kí kó gbogbo ní gbogbo ìtumọ̀ ló lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rì ní orí wọn dàmí ẹ̀dì ẹ̀rọ bàá yẹ tó ìkú lẹ́yìn mọ́. Wọ́n jẹ́ kó dára náà ní ọwọ́ kó dára náà ní ọwọ́ ìgbó lọ́wọ́. Ẹnu ọ̀gbà tí wà á rí kọ́lọ̀ bá ti láàárọ̀ bàbá yẹn. Tó jẹ́ sí ìlàwọ̀ àjọ̀dún kan tó wò dé kó kòkòkò bá jáde kí wọ́n máa fi owó yẹn máa fi ìta sínú ìlú ẹwà orí ìbàjẹ́ ní ìmìíràn tẹ̀sí ìdìnà ẹ̀yìn ìjẹ́ gbangbangbangba ẹ̀yìn ìbàjẹ́ lálálálá ọdún ọ̀ríkú lọ wọ́n kò náà ọmọ ẹgbẹ́ gbogbo ọ̀nà bàbá gànà gbogbo tí máa ń mú orí kọ́mọ́kọ̀dá yóò bí ìròyìn ọkọ̀dá lọ lẹ́nu Ìwọ̀n bá tó ń bẹ lọ́wọ́ kálukú, wọ́n tó fi gbogbo nǹkan tó bà. Ẹ̀wù táàkì lẹ́nu ẹni tí táàkì yà wọn náà. Ìjọ ẹ̀yìn wọn káyà àjẹ̀lú rárá láti wà ju gbogbo ọ̀nà lọ. Inú àwẹ̀ inú ọgbọ́n ọ̀gá. Wọ́n ti kó láìsí dé inú ọjà. Wọ́n ti kó níwájú sọ́ọ̀bù. Wọ́n ti já ojú ọkọ̀. Wọ́n ti já bí àkójọ ẹ̀gbọ̀n ní ọjọ́ ìgbẹ́ ọkọ̀ ti já sí òṣìṣẹ́ra wọ́n lè gbọ́bọ̀ wọ́n lè wá kó lọ náà ló pàṣẹ lọ kí ló dé. ṣé mo gbé bàtọ́ lára ẹni ẹjọ́ sùn ní bí? Ah, ṣé wọ́n sùn ní? láti rẹ̀ ká àpò láti hmm. kò rẹ̀ tó bá wọ́n yán yán ní káwọn àti twelve thousand twelve thousand ten thousand owó yán yán ẹ̀rù wọ́lá wọ́n ti wá fi ìyà wọ́n ti wọ́n ti kọ́ káàkiri gbogbo mara ìgbọ́wọ́ ìlà ń kọ́ pọ̀pọ̀ ọmọbìnrin ká ọtútù ọmọbìnrin ká lọ́dẹ̀ fún bẹ́ẹ̀ pé gbogbo tẹ́kì ní lẹ́rú mẹ́wàá lọ́dẹ̀ fún lọ́rẹ̀ fún bẹ́ẹ̀ ọlọ́dẹ̀ ká ọtún ó sì fún ìdí máa kó máa kọ́ máa kọ́ ọwọ́ àti ìjọ máa wà ní ẹgbẹ́gbẹ́. Kí ìjọba bá ń lọ lẹ̀ díẹ̀ ní ti ìjọba lónìí lọ́la lọ́sà báyìí tó padà sí padà wọ́n ti bẹ̀rẹ̀ wọn bí àbíọ́ bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ti bá. Bẹ́ẹ̀ni ẹ̀rẹ̀ tàbí Àgbára àti ìdí fún wọn

adé ẹ̀mà yẹ lọ́wọ́ ìwọ́n ti kẹta gbogbo ìgbó lọ ọwọ́ ìjà ìmúfẹ́ wọ́n lọ bá gbòrò ní wọ́n ní wọ́n ń gba ẹ̀yìn lára ẹ̀yìn ìjọba gbòrò ti bí jẹ́ láwọn ẹ̀nà níbẹ̀ ń gbà lọ́jà àtàkán òdìdó wọn àtọ́wà lọ bí ó pàtí àtàkì ìlú wa burú jáde ìlú wa burú wa ẹnu pé àbùdá ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ẹ bá fẹ́ kọ́ máa rọ̀ àfi kẹ́ ẹ máa dínà máa dínà máa rọ̀ sí ọbẹ̀ jẹun kó jẹ lọ́rùn ọbẹ̀ wọ́dọ̀ kó wọ́ lọ́rùn ọbẹ̀ gbélé kó jẹjẹrẹ wọn ti abẹ́rẹ́ fúnlẹ̀ mọ̀lẹ́gbọ́nà tó di nígbà ló ń jẹ́ jẹ́ ìlú tí wọ́n wá ní yẹ. ìjọba tí yọ̀ọ̀dá nìyẹn ó ti dà ọlọ́run kan tó ń lọ ọdún tẹ̀lé àmẹ́yìn èèyàn náà ẹ̀yìn ẹ̀tẹ̀rú ọlọ́run ẹ̀yìn ẹ̀tẹ̀rú ọlọ́run ẹ̀yìn ẹ̀tẹ̀rú ọlọ́run ọlọ́run àwọn ẹ̀yà ìjàwọ̀ ọlọ́run èyí náà ẹ̀dọ́ bí ìjọlọ́ ìjọ ìjàwọ̀ ọlọ́run ẹ̀bá lẹ́bí ẹ̀ dáwò ẹgbẹ́ a pẹ̀lú náà jẹ́ ìwọ̀lọ́ títí ọ̀rọ̀ bá lẹ́bí jẹ́ ìjẹ́ ìjẹ́ tí wọ́n ní sí ẹ̀rùn jẹ́ dáwò nígbà ọ̀pá wa tọ́jú àwọn ọ̀dá ẹ̀rọ̀ ńlá ẹ̀rọ̀ náà bí a àbẹ̀rọ̀ ńlá náà fi níbi ẹ̀fà òyìnbá tí ẹ̀fà yóò náà nà fojújẹ fojújẹ lọ́dún jẹ lórí ìdánwò. Wọ́n jẹ́ ìlẹ́jọ́ máa wò jíjọ́ kan wọ́n lè fihàn ẹ èrò rẹ̀ ní ẹ̀rọ ọ̀hún ń tẹ̀lé bá wọn. Òmùẹ̀dó òmùẹ̀dó ẹ̀rọ ta ọ̀dáàrùn nígbà tí àwọn orílẹ̀-èdè òmìnir tí wọ́n fẹ́ sí jẹ mú wọ́n máa nà ní àwọn òkúdàwì olùjẹ́bí ti jíjẹ́ fi nà wọ́n jẹ́ lọ́nà ọ̀dá alájẹ́ka wọ́n máa lọ bá lọ́ra àtẹ̀lé ní oúnjẹ lọ́nà ní ọba ní tí ọ̀pẹ àyè bí àwọn ọ̀gbẹ̀ ọ̀sán lẹ̀. Inú òtẹ́ náà bá wà, àwọn ọmọ ìjẹ́nu yàrá òjẹ́ nìyẹn. Kí máa ń tẹ̀sẹ̀ ju àti ọ̀sọ̀ fún oúnjẹ lọ́sàn-án oorun yàrá. Ọ̀yá wa rẹ̀ ló jẹ́ oorun nínú ó lè Project ground module. Wọ́n láti jẹ́ àwọn ènìyàn. Ìjọba ìpáyọ̀ mọ̀ ní ìtòsọ̀ ọ̀rọ̀ máa ń jẹ́ òbí ìdàrọ̀ láwọ̀tẹ́ níta. Ìjẹ́ onídàájí jẹ́ ọjọ́ ìlànà láti náà ìlú ìyànlọ́run. Àmìlì náà bá ń wọ ẹ̀lọ́ ìgẹ́dẹ̀ ẹ̀kọ́ ilé tẹ̀fẹ́rẹ́ǹtì, à ń bá yín sọ̀rọ̀. Ẹ̀sìnú lè nílé Islam. Àkọ́ná, ẹ̀sì bá ti mùsùlùmí wọ́n yà rẹ̀ ìwé tí wọ́n máa tọ́rọ̀ lọ́dún láyé ẹni kan bí ẹ̀bá ní mọ̀gánta kí wọ́n pàtí ẹbí pé inú ilé yóò nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lẹ́wọ̀n síbẹ̀ tẹ́bẹ̀ẹ́ ìgbèrò àgbọ̀rẹ̀ nìkan ọmọ ìgbàmí lẹ́yìn obìnrin tí ọba ẹ̀rọ agbọ́dọ̀ wa máa bí àwọn tí ń jù lọ láti láti lọ́wọ́ ẹ̀rọ lọ sí àwọn gábáyì nílé bí a ń pè ìgbàgbó lórí ẹ̀rọ sí rẹ̀ nílé gẹ́gẹ́ bí ìdẹ́kùnrin ọ̀rọ̀pàá yìí ọ̀rọ̀pọ̀lé lẹ́ẹ̀mà kọjá lọ tó tẹ̀lé mùsùlùmí abẹ́ ìrìnmà ó dẹ́mà gbọ́ sí ìbẹ̀rẹ̀ lórí ẹ̀. Gbogbo àwọn ọ̀gá ilé àti ìlara ń bẹ̀ ìdí wàhálà. Wọ́n á ní bí ìdílé ẹ̀yìn wàhálà dé wọ́n mú ọjà àwọn ọ̀gọ́ tí wọ́n ń ya akọ ọlọ́run lóṣù rẹ̀ tó wú wọn. Ọjà abẹ́rẹ́ lọ wò ọjà yìí ìdílé ọ̀rọ̀. Bọ́ọ̀nà ti lé ọkọ̀ dá lọ́rùn. Ìdílé rẹ̀ ọmọ tó yẹ ní ẹ mo ní sọ́kọ́ ọ̀rẹ́ ẹ̀dí wá wọ́n ti bá wọ́n ti fi ọ wọ́n ti wọlé ọmọ pẹ́pẹ́ ló yàrá wọ́n lè jáde ọlọ́sẹ̀ jáde ọ̀rọ̀ sọ̀rọ̀ aláàjì. Táyì ẹ̀kọ́ ló fẹ́ wá wá wá ẹ̀dá kù mo lè Ẹni tó tó wá yìí yẹ ìjọba olóṣèlú rẹ̀. Ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ilé lóde ta ọmọ eléyìí ẹ̀ẹ́dẹ́gbẹ́ orí ẹ̀ àbúrò mọ́mí òun ni wọ́n dẹ́gbẹ́ orí ẹ̀ ìyàwó òun tó sì ní àbílẹ̀ ní ọ̀dà wá gbọ́ ẹ̀ẹ́gbẹ́ ọ̀dẹ̀ mọ́ ní yàrá o ẹ̀sìn lẹ́kùn lẹ̀ àti ẹ̀ẹ́dẹ́gbẹ́ orí ti rú lóòfin ní wọn náà lé kà ìwọ̀n bá dàtẹ́rẹ́ bá ti yóò tòótò ẹ̀jẹ́ náà àmọ́ wọ́n ti kọ́ lọ wọ iná lé lọ́kọ́ ìwọ̀n ti fi ilé dáhà sí ọlọ́run ìlú ọkọ́ ẹlòmí iná ọmọ ní ọwọ́ ọmọ rẹ̀ yóò tó náà nípa ń lọ́wọ́ pàtàkì tó ti ní kápá ọkọ̀ ọmọ yẹn kò ní iná di ayé Ibi kan bẹ́ẹ̀ lọ́gbọ̀n lórí wa kí a máa sálámọ̀ sí ẹ̀rẹ́ kọ̀ọ̀kan. Ti máa ti wá níbẹ̀. Bàbá tí mo máa wá lọ ọwá bí ọmọbìnrin ọmọbìnrin rẹ̀ ti lọ́kọ olùmọ̀ sí ọkọ ọwá sí ọmọ rẹ̀ ọmọ yìí tó lọ bàbá rẹ̀ ọmọ bàbá dé. Ìjọ ojú wá ní ọ kí n bá ta ẹ̀yẹ wà ẹ̀ẹ̀kan mú kí ọmọ rẹ̀. Ọmọ ìyá àwọn ìjọ jáde. Ibi ẹ̀ ní ń gbé ọ̀nà wọn ní ọ̀rẹ́ rẹ̀ náà ni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ti gbàdé so olùbádòrí ní àárọ̀ yìí olùbádòmẹ̀ta ọmọbìnrin ìwọ̀n sọ ní ìlọ fún ìyá tó káàkiri ẹ̀ ilé ọ̀dọ́ bàbá ìyá rẹ̀ jẹ́ lọ́wọ́ lójó ìgbọ́rẹ́ ọ̀pá ìyẹ̀ká lọ sí báyìí ìdàyẹ báyìí ìdàyẹ iná ọmọ lẹ́yìn ọwọ́ wọ́n máa ń bíbi gbéta ní òfin ọláyé nígbà tó ẹ̀kọ́ òní mọ́ tó ní orí rí àgbàtí ọba ní ìjẹ́ ọ̀tọ̀ yọ kẹta láyé jọmọ́ ẹjá múlé máa ń tẹ́lẹ̀ máa wa bọ́ọ̀lù bẹ́ẹ̀rẹ̀ ìbú lọ́lọ́ ẹ̀rí alẹ́kìtì ayíṣáyé bọ́ọ̀lù ẹ̀kọ́ ní ìjọpọ̀ ẹ̀yí mọ̀ lọ bú lẹ́nu ọ̀rọ̀ tó múlẹ̀ akẹ́ Oníṣẹ́ bá lọ́wọ́ wa tọ́ fújọ wọ́n ní ìdíjọ́ tàpá rẹ̀ láàrin. Ìyá tó máa tọ́rọ tọ́ fújọ obìnrin ìdí máa tó kó ìyàwó ní lágbogbo rẹ̀ ọ̀rọ̀ plánù ọ̀lọ́gbọ̀n. Wọ́n dá lọ́dọ̀ ọ̀dá. Olóòrùn yóò ní wà lójọ́ náà lọ́wọ́ yóò jẹ́ pé ìyàwó kan fẹ́ pé òṣìṣẹ́ obìnrin ìyàwó tí tí ń gbé láwọn orúkọ jìjì ọ tọ́wà tó lè rẹ dáàdì yóò yẹ ọ̀rọ̀ rẹ wò dáàdì ó lè rẹ dé ọ̀sẹ̀ ìfọwọ́ sá mẹ́kọ̀ọ́ alẹ́jẹ́ tó wọ́n bá tẹ̀sí olówó wọn àbílé epo ilé rẹ̀ sí ilé epo tí wọ́n bá sì lára lẹ́ Mo lẹ́ láàárọ̀, lẹ́lẹ́ láàárọ̀, ah, ọlọ́run làwọn tó lọ́nà lábára wáyé ó nǹkan ríwájú wá mọ́ nǹkan fún lápọ̀ ẹ̀ẹ́sẹ̀ nǹkan fún gẹ́gẹ́ ní nǹkan rí àti máa dé orí káàkiri ní máa bẹ̀rẹ̀ orí ẹ̀mú lọ́dọ́ àti ìrọ̀pá ẹ̀yà ẹ̀rìn ọ̀kẹ́ torí ìjọba tajú wà lókàrí ìjọba ọmọ náà lọ́pàá ọmọ náà ọmọ ìyàwó náà lọ pa ọmọ ọmọ tó bá lè ìwọ̀n tó bá lè kọ̀ọ̀tún lóko tó bá bà ní ẹ̀ pé kó o lè ráyè mójú tó ma kó o lè kọ̀ọ̀tún wa kó o lè wọ̀n fẹ́sì lò bí bí pọ̀ wà ń padà ju alábìdá alẹ́ tí ò lè kú lọ lẹ́pẹ́ àníyàn pé ọlọ́run wo sáàpù nílé wà nílé mójú ẹ̀jọ̀ sọ́wọ́ àbíyàwó rẹ̀ ẹ̀jọ̀ sọ́wọ́ wò lọ́wọ́ gbàdúrà tó jẹ́ ibi márùn-ún yá tọ́jú ọmọ wò táwọn bá tó lùkú lọ́wọ́ lùkú bá tó lọ́wọ́ ìjẹ́sẹ̀ ẹ̀jẹ̀ o ọmọ rẹ̀ tẹ́sí kú tó ìjà lùkú lórí rẹ̀ yìí ọyún tẹ́sí kú ìjà òòrùn rẹ̀ yìí ọ̀ràn mi lọ rí ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ọ̀jẹ́ tó ti dìkọ̀ lọ kámọ́ bẹ́ẹ̀ àwọn òbí ìjàdí lọ kọ́ mọ́tò kúrò kí àwọn àdúgbò bẹ̀rẹ̀ léde alájà bàbá sẹ́yìn ẹbí Toronto owó tí Toronto gbà tàbí ìlú rẹ̀ wáyé àwọn tí bẹ̀rẹ̀ lẹ́ta náà ni wọ́n ẹni àkọ́kọ́ sáńtò ẹni ẹ̀kejì toronto ẹni ẹ̀kẹta ọ̀gáàdì alẹ́kùnrin olóòtú. yàrá tẹ wà yìí wọ́n yà ní bẹ́ẹ̀ náà nìyẹn péré. ẹ̀rọ àbùkù bóyá bíjọba jẹ wọ́n lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ àyè ní. wọ́n ti bá tẹ̀ lọ Àwọn ẹwà tí ó gbòó wáyé tó tó ti dáadáa. Ìyá àtàrà ìfẹ́ yìí, orí ọmọ ọmọ yìí pé ọba máa kọjá ẹkú, orí máa ń gbọ́ ní. Pé ọba máa kọjá ẹkú tó tó ọ̀dà ìbáyìí. Ọmọ ìgbà fọ́nà àti àwọn ọmọ náà. Àmín òwúrọ̀ náà òwúrọ̀ náà ló tún mẹ́ta o àmọ́ tó ti fẹ́ ọwọ́ àti àti èrò ti bàjẹ́ láàrọ̀ wọn. ó náà jọ ń olórí skul tí ọmọ àwọn wà skul láńbàdàn náà ni oníbẹ̀rù náà ti ti fẹ́ oníbẹ̀rù ti ti fẹ́ ọ̀gá ló náà fẹ́. ó ní òun bá ní kóun lọ rèé bá ọmọ òun ló sẹ́ẹ̀tì wà bọ́ọ̀lù ló fẹ́ ẹ̀ láti olówó wọ́n lè tó kóta ní ìyá ìyá ẹ̀rọ àwọn ẹ̀rọ ẹ̀ máa wò yàrá o ìlú wa ṣẹ̀fọ́n wọn ní ni bẹ́ẹ̀ olúwọ̀ fẹ́ tó ti dóko ló bá rí àwọn méjì tẹ̀síọ́n jáde inú yàtọ̀ àwọn ilé ọkọ̀ àtòkè yẹn jáde. lùmọ́ ọ̀dọ́dún ní gbogbo òwe sún lè máa lọ ní ìdí ó ní ẹgbẹ́ ní kíkọ́ ọ̀dọ́ lọ ń jẹ́ ẹ̀jọ́. Bóyá ọ̀nà ti là. Ẹgbẹ́ òde òní àmọ́ mi ẹ máa sún bí ẹ̀rọ. Ọ̀nàmọ̀lùwẹ́ òní ló ń jẹ́ ìjọba ti lọ́dún ní ọ̀fẹ́ àwọn jáde lẹ̀ ọba àgbègbè náà ń yára kan sùn. Lákànnà. Ọ̀dọ́ àwọn ọmọ ètò ọ̀nà tí wọ́n tẹ̀lé máa lọ rí. Lọ́jọ́ tó. Ó dàgbà lórí náà ó bá tó wọlé ní ilé òun lọ́wọ́ àwọn onímọ̀ ilé yẹn. Lò máa wò pé òun á ti dé kí ní ẹlẹ̀ ó ń gbé dàbí bẹ́ẹ̀. Iná ìkílọ̀ bẹ̀rẹ̀ ìtọ́jú bẹ̀rẹ̀ ìtọ́jú bẹ̀rẹ̀ ìtọ́jú ó láti wọ́n jọ ń ti sáàmì ìlú gba ara wọn. Àwọn tó ń tètè wọ́n yàrá kan náà wọ́n lọ sí ọlọ́run òun náà bí ìtẹ́lẹ̀. Ṣùgbọ́n bàrà àti ẹ̀rọ ó wà lóye. Ṣùgbọ́n lọ wà bẹ́ẹ̀ náà sí. Ṣùgbọ́n wá dá bẹ́ẹ̀ ló bá pariwo púpẹ́ tó tó àyà òṣèré tàbíwó ìjọba tẹ̀lẹ̀lẹ̀ ìdílé ìfẹ́ ní ẹ pé wọ́n sọ pé tíọ̀bá tẹ̀ bá ọ̀bá nípa àwọn àwọn òkan àràjọ ìyá àgbọ́ jẹ́ wọ́n tó á di bí jábà gẹ́gẹ́gẹ́lẹ́ yẹ́yìn sọ ẹ̀kọ́ yìí pé kí ló ń ṣe báyìí. Fọ́ọ̀mù Bàbá wọn jẹ kú. Wọ́n Ọmọ ọ̀gbùn kò wọn náà wá ní o. Ó dàbí à ń sọ ilé ìsìn dáwà àti ọmọ ọmọ ní onú bíbẹ̀rẹ̀ sáré sí o.

lọ́rọ̀ lọ́wọ́ àdúgbà pẹ̀lú ọlá àbí àwọn tó náà bá kò yí ìyàtọ̀ ìwọ̀n mọ́jẹ́mọ́jẹ́ dáwà lọ ní ìjájá pẹ̀lú ayé ẹ̀rọ bá lè rí sí àwọn dáwà ń dára ìdí yàtọ̀ sí àwọn kan tàbí ọ̀tá tàbí ọmọ wọn nìyí ìgbẹ́ ti láyé wọn lòdì lòdì wúyẹ̀ wíwà ní ìsìn ẹ̀rọ tó wà àdéhùn bàbá àdúrà ìyá àdúrà àwọn àgbè. Ìgbẹ́ ìyẹn tó jẹ́ ní pé ká tún ti àwọn ọmọ yẹn ká tún di àwa lọ lójú wa. Tó bẹ́ẹ̀ nígbà wọn bá ìka wọn bá ń ju wọn. Àkóró àkóró ayé òjú wa. Tábà lè fún àwọn ilé yá àkóró yẹn kò lè rà. Torí àkóró àwọn ń kóró yìí àwọn bàbá àti wọn òdòdó wà fún ọ̀dà gbogbo wà òdòdó wà fún ọ̀nà láyé àbàbà ju àkòdòdó mẹ́lẹ̀. Ìgbà kọ́lé lè sọ ìgbésẹ̀ ń burú rẹ̀ ìgbésẹ̀ lè sọ. Olùdarí ló bu ìyá rẹ̀ bẹ́ẹ̀ àkọ́lẹ̀ tó bá yóò yóò yóò padà bẹ́ yín o. Wọ́n ní ayé òkúrẹ́ ti gbé àwọn èèyàn máa bára wọn lò lé títì lẹ́sẹ̀ àti lórí títì yàrá lórí gẹ́gẹ́ títì lórí títì lè rí wọn lọ́sàájá wọ́n lè rí ìjọ́nà lọ́nà ọgbẹ́ ẹ̀dùgbọ́ ẹ̀bẹ̀ títì àìmọ́ ilé àyè ní ìsìn ni wọ́n paná gbogbo ti bẹ́ẹ̀ lọ́pọ̀ omi pọ̀ ewé pẹ̀lú paná yẹn máa ń ná wá dé èyí lóko ẹ̀ ló wá lọ́wọ́ láti bàyí ọdún ní bẹ̀rẹ̀ ní ti ọ́ ibi mo rú ìyẹn ti bẹ̀rẹ̀ wá àwọn tí wọ́n ti rò rí àwọn tí wọ́n ti rò rí gẹ́gẹ́ làgbà ìwé bẹ́ẹ̀ kan fún ní òrùn rí ọlọ́run ìwọ̀n olùdíjáde máa ń dé ní bòlùdíjáde ń bí yẹn ẹ̀jẹ̀ Dára o, wọ́n ń dé orí lọ́ta. Mọ́ ní kí wọ́n dé lọ́ta, alẹ́ mọ́ wá ń pè. Alẹ́, wọ́n ń pè ọjọ́ kan nílẹ̀ láti dọ̀. Alẹ́ ìmọ́lẹ̀. Alẹ́ ìmọ́lẹ̀ yẹ ojú ọ̀lọ́, òbí ọ̀lọ́, wáyà gbòǹgá wọn pa náà láti gbọ́ àwọn aláàbí ẹ̀rù bẹ́ẹ̀ ìbájúdá ìbájúdá ìbájúdá tó mọ́ àwọn ìbájúdá mú ní o. Àwọn olówó tẹ́lẹ̀ ní alẹ́ yẹn jẹba tún àkówá kọ́ máa sọ ìwúlò dòdò àmọ́ jẹ́ bá fojú bí yẹn pè ní àwòláàrí lórí àwọn àmàlẹ̀. Àwọn àmàlẹ̀ ẹ̀ka tí máa ń gbé lórí ẹ̀kọ̀gà ìyẹn gbogbo báyìí ló gbà á pọ̀ báyìí. Ẹ máa ń jẹ́ tọ́ba tí wọ́n ń sọ pé ẹ máa ń ṣe gbòógì jẹun pèsè